kò kí ń yí ẹlòmíì a ní wọn ti owó ló fẹ́ dé àwọn owó kan lè wọ́n tá a máa ń gbà wọn tá a bá gbà bí àkíndáná a máa ń fi kiri àtìyàwó àtọkọ àdúrà tá a bá ṣe ń bí lẹ́yìn ó máa mọ́ wọn ni ìwọ tó o ti ṣèyàwó tó o fẹ́ kó dàrú ìwọ tó o ṣẹ̀ṣẹ̀ plan kó o fẹ́ ṣe àti ìta ń ṣe lẹ́nìí tó o gbàdúrà lọ́pọ̀ ẹ pé kó tú ká ṣe àgbọ́dọ̀ ọ̀nà mẹ́ta. ṣé o yẹ kí n máa ṣe fẹ́ ń fún yín? ìtumọ̀ pé action ìyá mi ẹjọ́kọ̀ ẹjọ́kọ̀ ẹjọ́kọ̀ ní ọ̀la ńlá yìí ìsìnkú lójú ilé àbátíkè. lẹ́nìí wọn ò ní gbé páànù wá bá ẹ o wọn ò ní fi wíìbá ẹrù pé yín o ẹ tó wà lórí ìjókòó kan ń gbàdúrà fóun dìde gbogbo ẹ tó wà ní àgbègbè yìí ó máa dìde wàá dìde ó yẹ fọ́tò ah ẹ dìde nínú ọlá ńlá tó lọ fún ẹ. òṣèlú ọ̀gá tẹ́gbọ̀n tó ń fọ ìwọ pẹ̀lú orí. dáàbì tó bá tún ṣíkà ìlú gbọ́dọ̀ tó sálọ́yẹ̀ tó bá yá tó rò ọba rẹ̀ bí èṣe a lè àwọn tẹ̀jọ́ lẹ méjì àwọn tẹ̀jọ́ lẹ sẹ́kọ́ndì àwọn tẹ̀jọ́ lẹ bá ṣe bá ṣe bí kú òrí mọ́ àwọn tó ní láti lọ ìyẹn ló máa rò owó ọpẹ́ ni o lára ìjọba fún àwọn àlùmọ́ńgìrì rèé o owó ọpẹ́ ni eléyìí o kì í ṣe owó ìyá rẹ̀ ń bò ó ó ń ṣe owó alága ìdókòó ìwọ́n ká tó bẹ̀rẹ̀ ìyá ọkọ bàbá ọkọ alábìlú sà ọmọ kékeré yìí ó tún gbé yín dúró ah, àwọn ọ̀rẹ́ náà ìyá ọkọ bàbá ọkọ mi ò kó nu etí máa ṣe wàhálà kì lọ́la. àmì bàbá mi ìyá ọkọ bàbá ọkọ èmi ò lè fún ìwé jù orí owó ń jẹ mi lọ́la. five thousand ten thousand sábà ní mo gba ẹyọ ọmọ yẹn tí owó yìí bá dé ní two two thousand ẹ̀rí ti máa ṣe orí ẹ̀ mo ṣe kúrò bí torí ẹ̀ ló ṣe dúró bí ẹ̀gbọ́n ní à ṣẹ́gbẹ́gbọ́n tí alága àjọkò rí alága ṣé mo kúrá ẹ̀dùn para máa ń lò. ó ní wọ́n sọ pé àwọn ní tíátà òkú ń lọ́wọ́ ṣùgbọ́n mi ìrè fún lẹ́sì mo fẹ́ tẹ kára fún lẹ́nu tó bá dé ló kó máa ròyìn pé oní tíátà lọ́wọ́ ìlọ́mọta. ṣé wá rí ẹ̀yin mọ́ mi mú dáàbì ẹ̀yin náà dìde ẹ ti tètè dé mi ò lè fa yín láì ní jù ẹ sọ fọ́nà ìgbà ọ̀dọ́. ẹ̀yin tẹ wá bá ẹbí ìyàwó wá ojú pé èyí ṣojú mi àwọn kan wà níbi tó wà báyìí wọ́n kígbe ó ro mi ó ń ta mí àfi yọ̀ wọ́n àfi gbogbo ọlọ́run wa àwọn kan wà mí tó dè wọ́n mọ́ ó fún ọ lábẹ́rẹ́ kọ́ lè sùn àwọn kan bọ́ọ̀lù ògùn wọn lè ṣú wọn lè tàn kò lè dúpẹ́ pé ọlọ́wọ́ kẹ́ ẹ mọ́ wọn ọpẹ́ yẹn ló fẹ́ wá dúbà yìí ẹ wá dìde ẹ máa fowó sí bí olúwa ṣé mo dúpẹ́ ní ṣojú mi ó yá dúpẹ́ lọ́wọ́ bàbá dúpẹ́ lọ́wọ́. Deus. bàbá ìṣèlú àyè àmọ́ ọlọ́run lókè gbẹ́lẹ̀ pé tinútinú lè fi dúpẹ́ àwa ṣoore tó jù ìlọ fún wa láìpẹ́ láì jìnnà ń bọ̀ àbá wọn gbogbo àmì ọkùnrin àbíló àmì obìnrin àbíló àmì ábíbèjì àmì ìbẹ́ta àmì ìbẹ́rin àmì àmì ìbẹ́fà àmì ọwọ́ abídòwú sí àmì òun ẹwà burú bí ìyá rẹ̀ mọ̀ ṣùgbọ́n lókìkí àmì ìbẹ́fà àmì torí pé mo ní aburú bí ìyàrá ìgbẹ̀yìn ayé ẹ̀dẹ̀ ṣe hà ṣé mo burú ọ̀burú màá mi ò abú ọmọ mi ní ẹ̀ṣẹ́ alága ẹ̀ṣẹ́. Praise the Lord ohun ọpẹ́ gbogbo wọn ò ní kan nígbà tí màmá kọrin ọpẹ́ lẹ́ẹ̀kan mo rí pé ìyá ìyàwó òdìdejò rárá òní dẹ̀ lọ́jọ́ ayọ̀ wọn láàrin ìṣẹ́jú kan péré mọ́mì